àti ogun tọ́lọ̀ ń dá tí mí àti tí ò mí aláníkápá náà ní ọlọ́run bá jẹ́ lórí gbogbo àwọn kan wọ̀nyí ọlọ́run bá ló gbé ànábì dìde Rasulullah sallallahu alaihi wa sallam ẹni tí a mọ̀ sí al ẹni ìfọkàntán ọlọ́run ní pàáyè tó jára yín bí èèyàn tí ó ma ka alkùrán tí ó ma sọ fún yí ibi bá kù sí tí ó sì kọ yí ní tíra àtàwọn àmì ọlọ́run tẹ́ẹ̀bì ma dọ́lọ́wọ́ bá ma. nígbàtà sọ pé yàtùlù àléhìm àáyá sí yóò ma ka áyà alkùrán àtàwọn áyà míì náà sáyà níbi mímọ̀ fi dáwà lẹ́kọ̀ọ́ pé àpẹẹrẹ mímọ̀ ọlọ́run ara ayé ọlọ́run ni ó tún wá wọ́nà àdáyẹn rí ọ̀rọ̀ pé wàyí wọn lé múhùmù lè yóò máa kọ́ wọn ní tíra ayé alukoran kiri yusufa tún kọ́ ọ̀sọ̀ tóyé wọ́n hekima lẹ́yìn náà yóò máa kọ́ yín nílànà tẹ́ẹ̀bì máa sin lọ́hùn tẹ́ bá gbàgbọ́ yẹ tíra ẹ máa gbàgbọ́ yẹ pẹ̀lú ìlànà tẹ́ẹ̀bì lọ́hùn tó sì jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pa àwọn èèyàn wà nínú ànà tó lágbára mo fi ọpẹ́ fún ọlọ́run ọba mo jẹ́ ìpọ́ ọlọ́run ọba kan ṣoṣo ni tí ò lórogún ọba tí mo tún jẹ́rìí pé anábà Muhammad sallallahu ta'ala alaihi wa sallam òun ràn ní sẹ́ni tó sì tẹ́ ní kẹfún ogun ayé ọlọ́run ọba ti àlékún káàkiri fún anábì sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsan ila yawmiddin wa ba'd ó yẹ kẹ́yà ṣàkíyèsí àwọn ọ̀nà tí ọ̀rọ̀ ọlọ́wọ́ fi máa wọ inú ọkàn wa torí pé gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ máa jẹ́ ààyò lórí nǹkan kan láyé wọ́n wà lójú ọ̀nà ibi tán ti fẹ́ jẹ́ ààyò tàbí ẹ̀sà olórin oníjó oníbọ́ọ̀lù olókìkí apààyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti wà lójú ọ̀nà ibi tí wọ́n ti fẹ́ jẹ́ ẹ̀sà àgẹ́ni àdáyanrí kó tó di pé wọ́n hàn sáyé bẹ́ẹ̀ ni làwọn oníjàkadì àtàwọn oníkùkù tẹ́mọ̀ tẹ́lẹ́sẹ̀ kìí sígbà tí wọ́n hàn sáyé táyé mọ̀ wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ ẹni tí ó jẹ́ ni ọlọ́run yóò ti wà lójú ọ̀nà ẹni tá kọ àkọsílẹ̀ pé ẹni ọlọ́run ni bí ṣàhádà wípé ọlọ́run ọba ó fi hàn gẹ́gẹ́ bí ẹni òun àbọ́mọ ara ìjẹ́sì fi ẹni ọlọ́run ní lágbẹ́já ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kó tó di pàgbé hàn ó wá ní sábàbí kan tó rọ̀ mọ́ ìyẹn la fẹ́ gbéyẹ̀wò onu nkan nǹkan ṣe pẹ̀lú ìjẹ́pẹ́ ọlọ́run àti ìjẹ́pẹ́ ànájú sallallahu ta'ala alaihi wa bá ti ní ojú ọ̀nà yẹn lọ́nà kan tàbí kejì gbogbo ojú ọ̀nà téèyàn máa gbà téèyàn fi wà lójú ọ̀nà tó fẹ́ jẹ́ kó lè rọrùn láyé lónìí tí wọ́n kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tó sì tàn wọ yàrá àkàwé mọ́ okùn tó so ọ́pọ̀ tó so ayé pọ̀ pé tá bá ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ní Àbújá kó o fetí ẹlẹ́ lẹ́kọ̀ọ́ kó mọ́ gbọ́ o nígbà táyé dìvẹ́lọ́pù débẹ̀ ó jókòó sí ó jókòó tókùn yẹn ni débẹ̀ náà bíbẹ̀ kọ̀ kó tó di pé ayé dìvẹ́lọ́pù débẹ̀ dandan ni ká bá akẹ́kọ̀ọ́ ní yàrá àkàwé tòun ti bó ti wá rí yẹn náà wọ́n sì tún wà ní yàrá kàwé lórí náà ojú ọ̀nà pé mo fẹ́ jẹ́ olùmọ̀ wọ́n ti wà ń bẹ̀ ẹwà àwọn ọmọ pín nísín tó yẹ pé ní òní gan wọ́n sì ń fún ọlọ́mú ní ilé ẹ̀kọ́ nígbà tí ó yà wọ́n ń bẹ̀ tí wọ́n fún ọmú síbi kan pé ó lè fẹ́ mú mú kó ní fún kìí sọjọ́ tó tọ̀ ń di prof àbí tó gba phd náà sọ pé sẹ́kọ́ alágbájá òun ló dipò báyìí mú látara ẹ̀kọ́ àti àpọ́nlé ẹ̀kọ́ ó ti wàhálà ti pọ̀ prof yẹn wọ́n já lọ́rẹ́ wọ́n já lọ́rẹ́ dáadáa pé taratara máa lọ sílé ẹ̀kọ́ ọjọ́ tó wù lọ ó fayọ̀ lọ ọjọ́ tó wù lọ ó sunkún lọ ebi pa yàtọ̀ sọ́rẹ́ tòbí olùkọ́ tún já lọ́rẹ́ wọ́n dákúnlẹ̀ ẹgbẹ̀ àwọn pọ̀fẹ́sọ̀ léèrè bọ́wọ̀ alẹ́ ìwọ́ àti jẹ́ ní ọlọ́run pé ní ọlọ́run mùsùlùmí ni mí múmìnì ni mí lẹ́wà pé ẹnu lásán lè ìwọ́ àti jẹ́ léyìn yóò ní àwọn nǹkan kan tí yóò ta títì tí ó pọ̀ nínú ìgbésí ayé yẹn kí yóò tó lè jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ni wà látàkúnú kàlẹ̀dínà kọlu sẹ̀mìnà wàhùn láyẹ̀sìmáhùn àwọn ẹ̀dá kan tọ́jọ́ máa dámà bí ìsẹ̀mí àtẹ̀yìn tàjọ ń gbáyé àwọn ọlọ́run máa ń rí fàásùn ń darí ọ̀rọ̀ sí ibi ká lè mọ ìpasẹ̀ pé àfiká ní okùn tó so amọ́lọ̀ ẹ má dàbí àwọn kan náà sọ pé àti kò sí lọ́kàn wọn òun ni ẹ má dàbí irú wọn irú wọn láti níjù láàrin wa gbogbo ẹnu mo bí sọ ní mùsùlùmí ilẹ̀ Yorùbá irú wọn la níjù sẹ̀mìínà ọ̀hùn láyẹ̀sàn tí gbogbo ìgbógun ti súnà ọlọ́run àti tànàbí sallallahu alaihi tàbí kí sọ pé wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ẹni tí ò gbọ́ tí ò fẹ́ gbọ́ ládùúgbò ẹ̀ ó gbọ́ ń bòmí ẹni tí ò fẹ́ gbọ́ nàìjíríà ó gbọ́ lábúrọ̀dù ẹni tí ò fẹ́ rí onísúnà ní nàìjíríà ó rí lábúrọ̀dù lamẹ́ríkà ó ní London oró ní nìkọ́b oró ní jab oró ní khimel àwọn ọmọ skul àwọn ọmọbìnrin àwọn tó jẹ́ pé àjẹ́ àmùsẹ́pẹ́rẹ́nù gbèsè ayé tiwọn torí ètò nípa ayé tọ́lọ̀ fún wọn orí wọn tán wọ́n káàkiri ayé wọ́n rí wọn kí wá ní túnmẹ̀ wàhún láyé sọ̀rọ̀ ọlọ́ni ká mọ́ dàbí irú wọn ìbànújẹ́ tó wá wà nílẹ̀ ní ìsinmi pé irú wọn ló wá pọ̀ jù láàrin ara wọn lógún fi pọ̀ ọlọ́run ti sọ̀rọ̀ kan ní wà lọ alímọ́láwò fíhìm khayran la asma'ahum tó wáyé pé orí ń bẹ lára wọn ni ọlọ́ọ̀sì ní òṣòrè lára wọn ni tó bá ṣe pó orí ń bẹ lára wọn ni tó ẹ́pà bá sí wọn lólórí ire ni la asma ahun kò bá wọ̀ wọn lọ́kàn kí é sì pé wọn bá gbọ́ ẹ̀rọ tàǹkìrò bẹ̀yìn dáadáa sóra wo ni mò ń kà nínú sátúlà ń fà látàyà 20 sóra kẹjọ ẹ̀lọ́wọ̀ la asma pé sámù kí etí àsámù wàsẹ́mi anídìrábá ó gbọ́ ọlọ́run la asma àhùn òun bá fún wọn gbọ́ rárá kò bá jó wọ̀ wọn lọ́kàn ni. gbígbọ́ sétí ọ̀tọ̀ lòun kó wọ lọ́kàn ọ̀tọ̀ lòun la asma àhùn ìdí tẹ́ẹ̀sì mọ̀ gan nínú ìtumọ̀ ni pé wọ́n ń gbọ́ tí wọ́n ń takò yẹn tàbá sọ pé àbá fún wọn gbọ́ nígbàtí wọ́n gbọ́ tán wọ́n ń ń kọ́ tó lórí rẹ wá ní wọ́n kò wọ̀ wọ́n lọ́kàn ọlọ́run ẹ̀mọ́ dàdá àwọn tí wọ́n gbọ́ títí ìwọ̀ lọ́kàn ká lè jẹ́ tó bá wá di pé ọwá di túláàsì gbọ̀ngbọ̀n pé wọ́n ti ẹ̀wà gbọ́ tí wọ́n wá rí pé ààrẹ rí fi rinlẹ̀ dáadáa ọlọ́run ní làtàwá ọdún wa búra fún wa bẹ̀rẹ̀ búra pé ọlọ́run lòun tún fira òun búra pé síbẹ̀síbẹ̀ náà wọ́n kọ́ làhán làwàlà tó wọ́ta ìlàlìlà tí wọ́n bá sọ pé ẹ fún wa níbo ni tẹ́ ń ṣe òun wà níbo ni tẹ́ ń sọ yìí wà ta ló perú ẹ̀ lẹ́sìn tẹ́ wá ń fa ẹ̀rí kalẹ̀ ọlọ́run ní làtàwá làwọ̀ wọ́n tó kọ́ sí yìí wọ́n sọ sí parí àbí ó parí mọ̀ rìdú wọ́n sẹ̀rí kó mẹ́ àwọn áyà yìí níta afẹ́ gbọ́yé ń bẹ̀ nù ń bẹ̀ nípa wípé wàyá ni ha ní tẹ̀ṣàbù ìbílì kàfìrí káwá máa rú gbogbo ẹ̀pọ̀ máyé pé ń táyé gbọ́yé nìyẹn ibi tọ́mọ èèyàn ń lọ nìyẹn wal munafiqin fi ádámì tán àti wà lè sì jábá ti láìwàdí rọ̀sọ̀lẹ̀ torí ṣe sí tí wọ́n ní pé wọ́n máa kọtọ lọ́n jálẹ̀ wọ́n sì máa kọta náàbì sallallahu ta'ala alaihi wa sallam kò sí nǹkan kan ní tí mọ́ wù wọn nílànà ọlọ́run àfi tó pé wọn bíi kí wọ́n jẹ kí wọ́n mu kí wọ́n wọṣọ gbogbo nǹkan ọlọ́run máa ń lò tó bá di pọ́ ọlọ́run bá pè wọ́n síbi nǹkan míì tó kò wọn tó ní ìdààmú àbíṣẹ́ kan nínú bí ẹ̀sìn wọ́n máa kọ́ ni. nínú àwọn nǹkan tọ́lọ́run fún wa jẹ ìrẹsì wà ń bẹ̀ ẹ̀sìn mọ̀ pé ìrẹsì ti póríṣiríṣi the best torí kó lówó the best ìrẹsì ni ó jẹ nínú ráìsì ọlọ́run torí kó lówó tó ti jẹ the best aṣọ ní nínú àwọn aṣọ ọlọ́run tó dá èyí tó dájú nínú àwọn ọkọ̀ ní ogun nínú àwọn ọkọ̀ ọlọ́run tó dá tọ́nà èèyàn tó àbí àbọ́lọ́n kọ́ ló dá ní àti torí jẹ́ kó yà wà lẹ́nu náà mi òun omi tẹ́ ń lọ fàáfin tẹ́ ń gbádùn tí ń fi ọkọ̀ ojú omi ńláńlá tó tóbi tó tóbi káparú ilé ìbí mẹ́wàá pọ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ táwa gbé sórí omi tó lé fún makluk ní tá a dáni tó ẹ̀ká mọ́ ọlọ́run látàrẹ ìdákùn bẹ́yàn ò bá wá ọ̀kan nínú àwọn ọ̀nà tí mo fẹ́ júwe fún wa tọ́rọ lọ́ fi mọ́ wọ́yàn lọ́kàn bóò ní ó ti gbà pé àbóòlẹ́sì lè mọ́ pé ọkọ̀ ojú omi tó ipá wọn tí ó pé China ló ṣe ẹ̀sì ni wọ́n sọ fún wa pé wà nínú àyà ti yìí nínú àmì ọlọ́run ọkọ̀ ojú omi ńlá ẹ bá tiẹ̀ sọ pé èèyàn tàbá ìranko àgbọ́yìn yìí wà láì nínú kọ́rọ̀ ọlọ́run máa wọ̀nyẹn lọ́kàn ló wà tò ẹ̀rí ọpọlọ gan tí ó tẹ̀ nílì káta kan fún ẹ̀nì pé ẹni tó sọkọ̀ yẹn ẹnìkan ló sòun náà ẹ̀sìlẹ́ni tó lẹ́rù ló lẹ́rù ọpọlọ tó bí ẹnìkan ló kírètì ọpọlọ ló dá ọpọlọ yẹn ó parí ó sì ní wà láyọ̀ ètò nàbìṣẹ́ ìmìnà ẹ̀mì ńlá bí mọ̀ ṣáà èyí tí mo tẹ́ mọ̀ yẹn náà mo fi mọ̀ yín ni ìtẹ́ ìnímọ̀ rẹpẹtẹ táyọ̀ fi tán ló pọ̀ jù nínú mọ̀ ìṣesí àwọn kèfèrí ìyàbáhùn àyẹ́sùn àwọn kàlámù lọ àwọn ìfẹ́ gbọ́rọ̀ ọlọ́run

ní sọ́rọ̀tù fúsùlá táyà 26 wa qala alladhina kafaru la tasma'u li hadha al-Qur'an àwọn kèfèrí gan wọ́n máa fi ṣe dáwà láàrin ara wọn against annabi sallallahu alaihi wasallam la tasma'u li hadha al-Qur'an ẹ má máa gbọ́ al-Qur'an àwọn kèfèrí tò nínà ṣe rẹ̀ gbogbo ẹni ọlọ́run láyé pátápátá táyọ̀ fi kan à ń jogún ara wa bọ̀ ni ọlọ́run kó ṣe wá lẹ́ni lẹ́nìkanú wọn kó ṣe wá lára wọn táwọn ti jèrè tí wọ́n gbà wẹ́rí pé ẹni ọlọ́run ní láyé kódà ọmọ àlùjànnà ní ọlọ́run kò ṣètò àmì rọrùn bẹ́ẹ̀ wọ́n jogun ara wọn bọ̀ ní bẹ́ẹ̀ ní làwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn táyà yìí sọ̀kalẹ̀ lórí kò sẹ́gbìn kan nú ọmọ láyé tí wọ́n máa sọ pé ẹ má tẹ̀ sí gbọ́ tí wọ́n ń kírun kílẹ̀ ń wá bẹ́ẹ̀ níjọ́ tí ìyá kan banújẹ́ tí ń tara pòrò pé ọmọ òun mọ kéwú jùwé lọ àyà mi sì já ọmọ ẹ̀ ló ń lìdì níbi pàfíìlú koran ilé pé ó wà ní nìbàdàn wàláhì ilé pé ó táwọn táàbá jíṣẹ́ dálẹ̀ ni tó bá ní ohun ọmọ pé ilé pé ó rọ̀lẹ́ tù lọ máa ń lọ látàárọ̀ láti 8 di 3 o'clock tàbí jù bẹ́ẹ̀ lọ baada ya asri ni madrasa ya kafir omo o tumo se pe tan ba moju to opolo e nibi ti tin ka won yen na yo yo yo tun da nbe ile ko oro le omo tin ri ha iya ijo amo mo dara iwe ni iwe ni o tun le mo mo ke tó wá lè kọ́rọ̀ kan tẹ́nì kan gbé wá ni kan tán wá èyí ó fẹ́ takò pé kò lè rí bẹ́ẹ̀ nígbà yẹn lónìí kọ́ọ̀lù sami'na wa ata'na Suratul Baqara àyà 92 torí ká lè máa wò ńgbàtà bá tún náà bá ń ìgbọ́ta sí náà ló sọ náà nígbà náà táwò sí láyé àti láyé ìgbà tálùkọ̀ àti sọ̀kalẹ̀ bọ̀tí lónìí sí ẹ̀gbọ́ lẹ́nu èèyàn pé sẹ̀mí iná wà àsọ ìnà agbọ́ àgbà mo fi ọlọ́run bọ́ra fún yín èmi gbọ́ lẹ́nu àwọn èèyàn ǹjẹ́ ẹ̀wú àwọn táyà ìgbọ̀kalẹ̀ lórí bàbá náà bá wọn láyé sẹ́wọ̀n pé wọ́n ń jogún ara wọn bọ̀ nìyẹn yóò tún lọ́rí tálíkì àmì òfìdé ni kò sí sọ pé alùpùránù ò sọ bẹ́ẹ̀ torí wọ́n ò sì fún kò sí sọ pé kò sínú súnà tànàbì sallallahu alaihi wasallam torí wọ́n ò sì fún ibi tó wà ẹ́jì sí ni pé nínú 21 kúrà ọlọ́run ní àwọn mùnáfìkì lọ́lọ́run sọ̀rọ̀ wọn qalu sami'na wa hum la yasma'un láàgbọ́ àwọn sì ń tà rí báyìí fi wọ́n hàn pé wọ́n bẹ lójú wọn wọ́n sì náà kọ̀ káwọn gan ó fa ọlọ́run láwọn ọlọ́run òun ara ẹ̀ ní pé wọ́n náà fi sá padà ní ọlọ́nà ogun Badr torí bẹ́ẹ̀ lọ́lọ́run ti pè wọ́n ní sharul khalqi wal khaliqa ẹ̀dá tó burú jù lórí ilẹ̀ ẹ̀dá tó yin ọlọ́run lódì tó yẹ pé ọ̀hún sáyẹ̀ tó ga jù ní Allah lẹ́yìn ọ̀nà ọba ẹlẹ́dà tó dá sí fún ní jíjẹ mímu ọ̀tá rẹ̀ tó tún ga jù òun là nábì sallallahu ta'ala kò sí gbóná kan tí ó se láǹfààní àtàrà wípé à ń gbọ́ sallallahu alaihi lẹ́nu rẹ̀ torí rẹ̀ ó nínú suratu zumar láti àyà 54 lọ tí àṣà àyà 61 bẹ̀lá kọ́dì jẹ́ àṣìkà ti, tí ṣe bí àyà mi ní wọ́n ké fún àyà mi alìkòrán kẹrin àti àwọn àyà àmì tí kìí ṣe àmì ti kìtà tí èsì ti tíra gbáǹkì tíra àmì tọ́lọ̀ ń dá tẹ́nìkankan ò kílèmù ẹ̀ fẹ́ pé gbogbo ayé bá a bá ti jú wa bá bí gbogbo ayé léèrè pé ẹkọ́ sínú ìwé pélébé gbogbo ayé ní orí o ta ló lóòrùn ta ló lọ̀sán ta ló lóru ta ló lòṣùpá rìpọ́ọ̀tù tẹ́ẹ̀mọ̀ rí ń bẹ̀ tí gbogbo ayé bá jẹ́ 1 million èèyàn ẹjẹ́ mú ló ń kà tó kéré yẹn ẹ máa rí 990 something tí ó mọ̀ sọ pé lè láà àyà àkọ́kọ́ ti gbé jáde bẹ́ẹ̀ tí ẹ bá bí wọ́n lè rẹ̀ pé kí ni ta ló lè lè ta ló dé lè ta ló ṣe lè sọ́yà kò lónà Allah àbí kí wọ́n sọ pé lè láà tọ́lọ́run ni tọ́lọ́run ni tẹ́wárí péré tó tó kù yẹn tí ó fi pé wá mílíọ̀n tó possible kárí àwọn tí ó sọ pé àwọn ò bìlífù nù tẹ́yìn sọ yẹn tẹ́yìn náírà something náírà something sọ yẹn àwọn eléyìí ò lákàsí even láyé gan ò lákàsí òǹkà tí ò bá ti lákàsí wọn àwọn irrelevant láwọn èèyàn máa pè bọ̀ síbẹ̀síbẹ̀ náà ọlọ́run ní jáàtìkà ayá ti àwọn àmì mi wá bọ́ fàkásíárú tàbí ha ó ti pè nírọ́ báwo lèyàn ṣe máa pè oòrùn nírọ́ lẹ́yìn ìgbà tó ti fọwọ́ ara rẹ kọ́ pé ọlọ́run ló dá nígbà tó fi mọ́lọ́n ó fi yan gààrí ó fi sásọ àtàwọn nǹkan táwọn fóòrùn ṣe ìtàwọn fòjò ṣe ó fi ṣe ní tó ń mọ̀ àǹfààní ibẹ̀ lòun mọ̀ jẹ́ ìfisìn náà kò mọ̀ ìtàwọn fòrù ṣe ó fi ṣe ìtàwọn fọ̀sán ṣe ó fi ṣe ìta náà fi ilẹ̀ ṣe ó fi ṣe pé ká fi dákọ̀ bẹ́nẹ́fìtì tọmọ èèyàn lọ́mọ èèyàn rí láàrẹ ọ̀pọ̀lọpọ̀ orí pé jẹ́ ìfimọ́ lọ́n ìtumọ̀ ẹniyẹn fàkádà tàbí ha ìtumọ̀ kó pè nírọ́ nìyẹn kò pè nírọ́ nígbà tó ń fún wa ní rìpọ́ọ̀tù lẹ́nu àbí lákọsílẹ̀ ọlọ́lọ́run ló dáa tọ́ba wá dípò fi sin lọ́hùn gbà náà ni ẹ tó gbà pé ó mọ̀ pọ́lọ́run ló dáa lóòótọ́ tẹbá ìzámí àwọn èèyàn lónìí tẹbá rí kèfèrí kan ránrán tí ò sin lọ́hun ẹbí lè rè pé ta ló dá ilẹ̀ àti sánmà ẹsẹ̀kẹsẹ̀ ní ó sọ fún ìpé ọlọ́run ó gbá àrí ó gbà kí wá ní òjò sin lọ́hun ìtumọ̀ fàkádàbì sàbíyà ẹ mọ́mọ̀ retí ìgbà tó bá yẹ pé yóò ṣe sọ fún ìpé kèfèrí ọlọ́run ló dá pígbà náà ló tó wá mọ́ jẹ́ o yóò níbi sin ọlọ́run pè wá ó ń fún wa ní oríṣiríṣi ọ̀nà dáa lè gbà darapọ̀ mọ́hun oríṣiríṣi link tá a lè gbà súnmọ́ sọ́rọ̀ rẹ̀ ó fi máa wọ̀ wá létí ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run ó ní tẹ́ ẹbá bá sì ń gbọ́ tọ́lọ́run pé yá ayọ́

sẹ́nà káwà ní gbójú sókè ìkàtọ́ máa rí gbogbo tàǹsọ̀ ẹni tí ó fara mọ́ ètò tẹ̀ lọ́rùn mo bí kan tá àbá gbàgbé mi ní tá a bá sọ pé èèyàn oní bídíà ni bídíà pọ̀ lọ́dọ̀ ẹ̀ ní kéde pé kò mọ ṣe tún náà pé ọ̀nà àbòsọ tọ́lá àwọn tún náà kan bẹ tí ò lè yí kò sọ́gbọ́n tó fi lè yí kò lè sọ́sọ látò tó wù kò lè sọ́sọ yóò fi sọ̀láàtù tàràwí nínú Ramadan súnà lóbìnrin lẹ̀ àmọ́ dídí ààrẹ ti pọ̀ jù ó sì ń pèsè síbẹ̀ ló fi jẹ́ pé lébẹ́ẹ̀lì oníbídí àǹtẹ̀lá rẹ̀ bẹ́ẹ̀ náà ló ní súnà sáwọn pé ní lágbájá ó sì fi àwọn ṣe èdè jù ṣùgbọ́n sọ jù ní ti máa ṣe jù láti pẹ̀lú náà ọlọ́run ní àgbéṣẹ́ yìí lórí òṣùwọ̀n èyí tó bá tẹ̀sùn ẹ̀ láti dájọ́ yìí ní sáàtù méjì ọlọ́run lórí àwọn èèyàn kan tó jẹ́ wípé wọ́n máa sá níbi kí a máa di kẹ́kẹ́rú ẹ̀ kí a yìí ṣe déédéé pẹ̀lú ọlọ́run pọ̀ nínú iṣẹ́ wọn ìyẹn ìtẹ̀lẹ́dúnrún nàkàbá ẹ̀rọ ìlẹ́dínà yẹtẹ̀lẹ́gùnà gàbá ẹ̀rọ ìgbésí wálé fàwa ìṣà kí ló tẹ̀lé ìlà lámàmù lámàmù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àti kò lè má sí ọlọ́run ní ìyàn kò sẹ́nìkan tó lè bọ́ bẹ́ẹ̀. nígbà tí wọ́n máa ń làkàkà pé kẹ́rù kọ ìyapa ọtọlọ́run mọ́ pọ̀ nínú ṣe tòun òun náà ló fà tíṣẹ́ rí ìdílé wá padà rinlẹ̀ nínú ṣe wọn kó tó di gbọ́n olùkúta yìí náà. ìyẹn ti fàkọ́mọ̀ wá wò sí máa bú wa dị àbátìyí mọ́dàtàjà àbátìyí lẹ́hàdì nìjà áàdì mọ́tàkàrà bọ́lá òfin ń pè ní gbogbo ọgbà yìí gbogbo ni anyị ti jẹ́ pé rí sókè súwa ni ọlọ́run ọdún bí èèyàn ọdún kan sí lórí ti ń ó sì ń léǹkì wa ó ń fà wá mọ́ra ó ń fà wá mọ́ra gbogbo ojoojúmọ́ ayé. ọlọ́run subhanahu wa ta'ala nínú sùlọ́bù lọ́kọ̀tọ̀ ayé àbújì fa ìlànà ìyàtúnṣe ìbò ńlá tó o bá pè wọ́n tí wọn ò bá dáhùn pé líǹkì ni mo fẹ́ fún yìí kí ló fà táwọn oní íńtánẹ́ẹ̀tì lónìí wọn sọ pé kò sí sáré kí ó bá yí sáré sí ẹ̀ta fún jù wọn kò sí lè kò sí nǹkan yẹn ò lè ṣeé ṣe títí tí méjì ó fi tu òní kìtàgbọ̀ náà àti súnà nàbí sọlọ́lá òtá sọlá ọba sọ fún ọ pé ẹ̀sà mọ̀ tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ní òṣìṣẹ́ àti ìṣẹ́ ẹ̀sà mọ̀ tẹ́ ẹ máa dúró ẹ̀rí pẹ́ méjèèjì ẹ̀ gbára lómi lásán ni bí kéèyàn ó má tẹ̀lé kìtàgbọ̀ náà àti súnà nàbí sọlọ́lá kó sí ohun tó ti láǹkó ṣe rí gẹ́lẹ́ nù torí gbogbo kí ó láyé sáńtò lórí sáré kò lè sí nẹ́tíwọ́ọ̀kì tí ó gbélé bò ọ̀dọ̀ náà wọ́n sọ fáwọn ọ̀tá ara àmọ́ yóò gbélé bò bí nẹ́tíwọ́ọ̀kì ti sòwò wà bẹ́ẹ̀. nígbà tí ọlọ́run sọ pé fàyè lábẹ́sẹ̀ ní ibò làbí mo sọ ayé àwọn ọmọ mi sọ sóra tí wọn bá dá ọ lóhùn bíbí kíni kí ló ní á ṣe kí ló ní á mọ̀ ṣe tí wọn bá dá ọ lóhùn kí ni tó kí lè tẹ̀ máa làm ànàmá ya tẹ́lẹ̀ rún àwọn ààhùn ọyá àmà pé pẹ̀lú wọn ni wọ́n mú lọ́nà sójú ọ̀nà lẹ́ṣẹ̀kì tọ́lọ́ nìyẹn bá a ṣe ṣe sọ́lá ọ̀nà ṣe sọ́lá sọ́lá tẹ́nìkan gbé dé iwájú ọlọ́run tẹ́nìkan gbé lọ́dọ̀ esu ó lè jẹ̀ lọ́nà ẹnìkan náà ṣe náà sílà ó lè jẹ̀ méjì torí pẹ́sù ló morí kalẹ̀ fún ìwé ìṣẹ̀lẹ̀ dáadáa o torí àṣírí tí wọ́n fún ni pé rọ́kà méjèèjì yẹn ìhòhò ní òṣèké ni ìhòhò ní òkè tàbí kó wọ sọ kó wọ agbádá kó wọ lórí ọwọ́ wọn ní ọ̀sẹ̀ kan méjì lábáyé ọ̀sẹ̀ méjì kò tó sálámù tàbí ọ̀sẹ̀ rọ́gà méjèèjì sí kíkìlá tó bá ọ̀sẹ̀ rájòkó kò tó sálámù ọwọ́ àyípo óyípo óyípo óyípo olóòdò wá sálámù líǹkì wà sábìkì wà direct sọ́dọ̀ sí ìtọ́nù báyìí ومن أضل ممن nìmọ̀ni tábà àwa tábàrù sọ̀rọ̀ jẹ́ kútẹ̀lé pẹ̀lú ẹ̀ lọ bẹ̀bẹ̀ ìrìbújà mí Allah Allah akbar bẹ̀bẹ̀ ìrìbújà mí Allah tí èsì tó ní ìtọ́ náà ló fi sí Inna Allah aláyà ìdílé kọ́ ọmọdé ọ̀lẹ́bí ìtọ́ alábòsí pátápátá wọn ò ní rọ́nà wọn ò ní rí sábìsì sábìsì yẹn nínú àwọn ọ̀nà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tí tí ó fi wà dọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala láti sábìtì ó sì máa wà láéláé alákọ̀ọ́kọ́ nínú márùn-ún òun ni òun ni tọ̀ríkọ̀tù tìláwọ́tì kìtàbí láì wa tafsiri wa sunnati rasulihi sallallahu alaihi wa sallam ojú ọ̀nà ká máa kà Al-Qur'an Karim ojú ọ̀nà ká máa ka Al-Qur'anul Karim bí mo ní sọ yẹn lèmi àtẹ̀yìn ọmọ ìgbéra wa léèrè ẹni tí ń gbọ́ bí ẹni tí ń kà náà ni nípasẹ̀ wípé ó ń gbọ́ láti fi sin náà nípasẹ̀ wípé ó ń kà láti fi sin ọlọ́run bákan náà làwọn méjèèjì kì í ṣe níbi tìláwà gangan ládàá tìláwà ọ̀tọ̀ mò ń kà nítorí pé mo fẹ́ fi sin ọlọ́run mò ń gbọ́ nígbà tí wọ́n ń ṣàlàyé ẹ̀ torí pé mo mọ̀ pé ìlè fi nǹkan ní ìsìn àlọ́ òjò ń lọ bákan náà làwọn méjèèjì. bóyá nàmbà wà yẹn bóyá lómi ìpínlẹ̀ bóyá lómi ìpínlẹ̀ ọ̀gá rẹ̀ sì lè yẹn pínlẹ̀ a gbọ́dọ̀ máa gbọ́ àlùkò ránkẹ́rì sátẹ́jì àwọn kékeré tí wọ́n máa fi rí ara wọn kò ti sọ sáájú lẹ́ẹ̀kan kò ní pé ẹ mọ́ ìgbọ́ àlùkùrá ọ̀gá ìtọ́nà mùsùlùmí tí mùsùlùmí gẹ́nrálì gbogbo ẹni tó bá fẹ́ sí Islam tó fẹ́ mu dọ́dọ̀ Ọlọ́run tí ó fi rin ilẹ̀ ní Islam ó ní kó máa gbọ́ àlùkùrá alùkẹ̀rí nítorí wípé ó fẹ́ fi sin Ọlọ́run ìgbà wo lẹ́ ń gbọ́ sí lọ́sẹ̀ lóṣù lọ́dún mo fẹ́ ká yẹ àárín ẹ̀wò dáadáa mùsíbà pọ̀ láwùjọ wa torí pé ayẹyẹ ni tàfsírù tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nílẹ̀ Yorùbá nínú ẹ̀ẹ̀kan lọ́dún nínú Ramadan kìí ṣe tàfsírù tí wọ́n fẹ́ tọ́pọ̀lọpọ̀ èèyàn tí ń ṣe fẹ́ di sílọ́hùn tàbí sọ́pọ̀lọpọ̀ ẹni tí ń gbọ́ ọmọ ẹbí sí lọ torí ẹ̀ lójú dúró ní òfin ní hálíkọ̀ mi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òní hálíkọ̀ mi ò tẹ́ ìgbà bẹ́ẹ̀ ó tún dínú rọ̀mùdáhùn ní tọdún ní ìbàbọ̀ tọdún ní ìbàdé kí ló fà tó jẹ́ pé rọ̀mùdáhùn òní àti ìṣàlàyé àlùkùránì fún yẹn tábà ti gbọ́ ẹ̀dá kun áyà mélòó ni ìyẹn lè rí kí inú rọ̀mùdáhùn sọ̀rọ̀ nínú àyà tó kọjá six thousand mélòó lèèyàn fẹ́ dé ẹ jẹ́ ká mú àyà kan ó ń bẹ àwọn olùmọ̀ tọ́lọ̀ ń pe tó ṣe tó wá mú àyà kan ọjọ́ kẹta kò sí nínú rọmọdọ́nù náà kátẹ̀wà sọ pé wọ́n ká àyà kọ̀ọ̀kan nínú ajá náà kò tó súra ní ló fi lásìkò tí wọ́n gbọ́ yìí tí wọ́n gbọ́ yẹn náà ọ̀pọ̀lọpọ̀ yìí ṣe pé wọ́n gbọ́ lórí fọ́nrán ẹni sílọ̀ ló fi já yẹyẹ. ẹ dákun já náà gbọ́ àlùkòrán kẹrin gbogbo àwọn tá a wà nílò ní àtẹ̀yìn bàbá wa àtẹ̀yìn ìyá wa tẹ́ tó wá sí lọ́mọ kódà kò jù fẹ́ nìkan kan wá yìí tí ìrẹ́ tó jù fún níbí lónìí láti máa gbọ́ àǹkà. torí ọnụ pụpọ púpọ̀. mo mọ àwọn haúsá nígbà tí mo ń gbé apá ọ̀dọ̀ lagbada táà ń kọ́ lálẹ́ kùránì kọla báyìí mẹ́ta tí màá kà. àwọn akọ́lá tó ń lùkòrò tó yẹ kẹ́ máa kùránì kà àwọn náà wọ́n àfáà kiri ayẹ́rì wọn bí ni lóṣù ó lè jáwọn mẹ́fà yóò máa fún lálùkùrá ó sì máa lùkùrá nǹkan wọ́n lè jù bẹ́ẹ̀ lọ nígbà tí mo ń sáà nysc ìjọba ń fún ọ ní one thousand naira ẹ̀rí kó dípẹ́ àwọn tí mò ń kọ́ kí wọ́n lágbàlagbà àwọn sá wọ́n fún mi ní one thousand five hundred nígbà táwà àkọ́kọ̀ táwà nínú lodge ní Àbújá tí kálukú bá ti ráhùn kóṣù tó parí tẹ́yìn náà bá ti ráhùn fún mọ̀ pé kò so jẹ kankan mọ́ torí pé ìdògbò ojú ọ̀rọ̀ ọ̀kan nù wa kìí ṣe mùsùlùmí èkejì kò gbàjú one thousand yẹn náà lọ kìí so ní kéńtó náà lè máa kọ́yàn sí kan èmi nìkan ni mo tún àwọn tá à ń wí yìí wọ́n wà gbé mi lálẹ́ alẹ́ ni ó wọ́n sì dárí padà lálẹ́ láago mọ́ ẹ̀wà sí mọ́kànlá wọ́n wà máa sùn ní kíláàsì náà bó ti jẹ wọ́n lógún tó gbogbo wọn wáyé tọ́gà ní iṣẹ́ ìjọba tí ó rẹ̀ mẹ́lógún ọ̀dọ̀ kò sí kò sẹ́yọ̀ kan rẹ̀ wọ́n sì máa kà wọ́n tún kọ́ èdè lárọ́wá fún wọ́n tún àtúndọ̀ ń sọ lọ́rọ́wá dátàdá lẹ́nu ọdún kan tẹ́lẹ̀ lọ́gbẹ̀kùn tó kù life camp lábújá ẹ̀yin tẹ́ mọ̀ ọ́n bẹ̀ ẹ ti mọ̀ bí mo ti sọ yẹn sí area one mọ̀lẹ́rọ̀ ẹ̀kan tó parí ní Cairo wọ́n gbóhùn lálẹ́ náà wọ́n gbé lọ sí area one kó lọ káwọn kéwú nígboro àbújá wọ́n sì dá sí life camp lálẹ́ náà kéwòlò náà ló kọ́ ní lọ kọ́yàn ní níbẹ̀ lálẹ́ nílé kéwù tọ̀hún òun gbòòrò gan wọ́n wà báàgì ọkọ̀ ẹ̀ẹ́sì bí sẹ́jọba ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni wàláhì àti torí wọ́n tẹ́ ń kí àlùfáà ẹ bá dárò ẹlẹ tó gbọmọ sọ ní ìsìn pé ẹ máa san iye báyìí lóṣooṣù ìtẹ́fẹ́ tuntun kánà lẹ́gbẹ̀lélẹ̀ ọ̀nà wo láwọn ń gbà gbọ́ àlùkùrán nígbà tẹ́yìn ò máa lọ sí ìdánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ àti tolóṣooṣù tó yẹ pé ẹjọ́ tó bá ráyè náà ni ó lọ sínú rọ̀mọ̀dán sáájú láyẹyẹ yìí náà lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè ìgbà wo ni àlùkùránì ń wọnú ọkàn èèyàn ó ti ní líǹkì direct sọ́nà ọba ẹlẹ́dàá subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì ìtọ̀rí kí ìsìnmọ́ ìrìnlẹ̀ lọ́pọ̀tọ̀ bí àyámi ìjúmà ó ní ká máa kọ́ ká máa ṣe kútúbà tó jọjọ júmà bí ò ní ìdáǹtọ́rọ̀ yìí káwọn èèyàn sì gbọ́ kútúbà kan tó ṣe sọ́lá kò wọ́pọ̀ ńlẹ̀ Yorùbá torí kẹlẹ̀ mọ́ járọ̀ nínú mo fi sọ bẹ́ẹ̀ kò wọ́pọ̀ ńlẹ̀ Yorùbá báwọn yóò gbọ́ kọ́túbà kọ́pùlà sọ̀lá sọ̀lá tí wọ́n mọ lé kiri ọjọ́ mẹ́jọ mẹ́jọ kí wọ́n mọ gbọ́rọ̀ lọ́wọ́ ibi yìí àìpípẹ́ tẹ́ rí láàrin yẹn tàbá ń sọ bí ká kò sí ká sọ bí tí ó dáa Yorùbá ní ilé ilé kẹ́ni ó lè kó lè sèlè láì yàtọ̀ sọ́jọ́ júmọ́ àgbààgbà ní lásìkò COVID-19 yìí kọ́lọ́mọ́sá làwọn lẹ́kọ́ wọn pàbó mi rọ́pò 90% àwọn dáwà ṣe sọ̀láàtì ìjúmọ́ àbí tó à ń pro oníye tọ́pọ̀lọpọ̀ náà torí pé èdè pé àlọ́ lẹ́sẹ̀ ń wá ká kìí ṣe àlọ́ lẹ́yìn ọjọ́ ojúmọ́ ẹwọ́ bá kò ti dá bábùkù sáwà ìṣe máa dá sí ẹ̀bá sọjọ́ ojúmọ́ tó ti bá ti mọ ìná tó lè jẹ́ ti kérò tó pọ̀ sí i bí 90% ọlọ́run ló mọ ìjúmọ̀ àdẹ́dì kò kọjá pẹ̀lú wá sí sọ́lá bẹ́ẹ̀ ní làwọn àyè míì torí pé a fẹ́ ń gbọ́ ohun tọ́lọ́run wí gbẹ̀gbẹ̀ àti tànàbí sallallahu ta'ala alaihi wasallam bó bá wà lẹ́yìn kò lé ẹlòmíì tó jẹ́ lẹ́kẹ̀ẹ́ta ọ̀la yóò fi bẹ́ẹ̀ lẹ́yìn ibi tó ti lọ bọ́ àdọ̀ ìbẹ̀ yóò lọ ibi tó gbọ́ pé àṣírí tòní dákùn yìí ibẹ̀ ni ó lọ ó yẹ ká kàn mọ́ sáàrin yẹn náà ṣùgbọ́n bí a ti ogun ẹni tí ó ṣe júmọ́ kó ti máa kí ìmọ̀mù sálámà nígbà tó yọ sórí nígbà kí 90 percent wọ́n ti wà nù mọ́ ìlú gàdùn ní ìsìláàmù tí ò bá jù bẹ́ẹ̀ lọ́gbọ́n tẹ́lẹ̀ báwọn pé ètò tó kù tí ò sí ìsìnbẹ̀ yẹn sábàbí kan tí èsì ìdè gbogbo ògbà ìlọ́pàá tí wọ́n fi sí ìsìnbẹ̀ yẹn ló dáa jù tèmi náà bá ní ṣe kútúbà tó wáyé pé ẹnìkan ní ó ṣe kútúbà bó ṣe rí nǹkan èmi ní èsì ìmọ̀mù lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ náà ilé ẹ̀kọ́ bó ṣe jẹ́ nǹkan náà lè ní ó ṣe wà níwájú ẹni tó ṣe kútúbà ẹni tó bá ṣe kútúbà ò ní òde ní òde lásìkò tí ó bẹ̀rẹ̀ gangan ṣùgbọ́n ẹni tí gbọ́ kútúbà tí jẹ́ máa mú kó ti wà ní mọ́sídìí tí ìmọ̀ náà bá wà ní masjid lábẹ́lá àdì kan tó ní sàdíkà ní sàdíkà ní sọ̀tàlá tó fà nàbí sàlọ́lá ìwòsàlá ló jẹ́ pé tí ìmọ̀ bá tó pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh àwọn mọ̀lẹ́kà ti kàwé dé. ṣé àwọn bọ́lọ̀ jiyàn yóò gbọ́dọ̀ jà mọ̀ ní pé aha náà há dàlùkítà irú tíra wo nù ta ló kọ́ ná ìrìn fájímọ̀ kan jẹ́rí kò sì sínú ìwé mọ̀lẹ́kà. ṣé mọ̀ pé àtàyé láti yanjú ọ̀gá ẹlẹ́ẹ̀kẹta wọ́n nítorí ìdù áàbì lọ́lọ́ a mọ̀ láwọn ta súnmọ́ tágbòdòdó ọ̀rọ̀ lẹ́nu wọn bá ti láwọn ta súnmọ́ nípa àtàyé ẹfẹ́ ọkọ̀ ń kú tọnu ọláwọn tẹ́ ẹgbẹ́ ra ń lo òyìnbó ó láwọn tẹ́ sí sí ẹgbẹ́ ra nǹkan ní ìlógúnmọ̀ sọ yóò lẹ́ńtẹ́ sí sí nítorí a gbọ́ pé wọ́n máa ń ṣe báyìí báyìí èyí sì máa ń pa ìfòkúmọ̀ ọ̀sán lẹ́yìn méjèèjì ìjọ wa ó lẹ́ńtẹ́ sí sí ẹ láàfáà tẹ́ sí sọ̀rọ̀ bá dọ̀rẹ̀ sí tí ó sòkodo ọ̀rọ̀ wọ̀lá yóò ṣe pàtàkì nígbèsè ayọ̀ mi tẹ́jọ rẹ nítorí tọ́lọ́run torí pé ẹjọ́ ń wojú ọlọ́run àtòrí lọ́jọ́ ìgbìmọ̀ ìgbìyà. haúsá kan máa ń pè ní púpọ̀ kò gbọ́ Yorùbá dáadáa èmi náà gba haúsá dáadáa àbí kí n sọ pé haúsá àtẹ̀mí lè jù a máa wá ní ìrìnà náà lédè ìbò a lè sọ̀rọ̀ sátìlì

ẹlẹ́ẹ̀kẹrin wà ní nítorí ìkìlà àmìrìn ìrìnà àrúfẹ́ wà náà hìnà àmìnúkà àníyàn bí tó rẹ̀ láti dàyẹn pọ̀ mọ́ àwọn duan tó lédè sọ́dẹ́ àríjẹ́ àwọn láwọn àpá wọ́n tó wọ́n láwọn kan tíjọba yàn tí ń sọ báwọn yẹn ti ń ṣe bó ti ẹjí ṣẹ̀rẹ́ ìslam ti máa jẹ́ ìyẹ̀ta torí rẹ̀ nìyàn wọ́n ní òfin yà láàrin kèbèrè àdúrú ni sọ́lá àwọn ọ̀pọ̀ ọmọ wọn sọ bẹ́ẹ̀ tí ń sí sọ́lá tún lóòtọ́ bóyá sí àdẹ́sì kì í ṣe nínú ilé yín o tẹ́ palẹ̀ fún dé nígbàtẹ́ wà lọ́jà bẹ́ẹ̀ pàdé wọn ò ní dọ́kọ̀ dúró kan gbé gidi náà orí títì nìkan ní òfin àlàámì rúnà bí lè máa rúfò wà náà rúnà tó mú ká kì lórí sọ́lá tún nìkan wọ́n á jẹ́ lórí gbogbo àti àti tóbi tó rí ẹmọ́ kò bára yín ẹmọ́ ìrìnra yín lè mọ̀ ẹmọ́ ìrìnra yín léṣe ọdún wá rí àwọn àkàtún mọ̀ gbogbo oṣù ẹmọ́ ohun ọ̀nà ta ní kẹmọ́ orí àǹgbà lápòjúwe ẹmọ́ mú sí ẹmọ́ mú okú mu kí ìjọba wá rí àwọn kan sí àwọn wọn àjẹ́ sí àìdí ìjọba wẹ́n nìkan wá ń ta ọtí ṣe wọ́n wá ń yọ ọ́tà kí á ní wọ́n mú fún ẹ má gba bíráìlì mọ́ ẹ má gba bíráìlì mọ́ tó ti bẹ́ẹ̀ náà kan yí ọ̀kan sí ẹ̀ lójú títì fọ́wọ́ tó bílẹ̀ kéré ẹ lákùn sí àtẹnu ní o jẹ́ pé àpapin ni a níyàn bí àwọn ata ilé ń pọ̀ mọ́ àwọn dùwà tó sì lágbára ẹ̀ kí ni sẹ́ dùwà àlàmìrún mìíràn àrùn yìí tá a ní òsì yìí àwọn máa ń mú yàn tó fàyàn níjọba lọ́wọ́ sẹ́mi lọ èmi nílọ múyàn lọ́ra àdínsàlẹ̀ ọ̀rá nígbàtí mo tó wà sí tán sẹ́mi nílọ mú pèsè tí sáà ní òdá náà lẹ́dún sí àwọn àmì róòdù màárùn ní ma ṣe yẹn wọ́n sì lélé ìjọba àlàáfíà òjọba púpọ̀ nílò yìí ẹmọ̀ pé pàtí láti gbọ́ bá dá òjò kan àwọn èèyàn mọ́ tara wọn jọ wọ́n mọ́ ìyá àmì róòdù màárùn tí èdè ìjọba nígbàtí òsì nígbàtà wà nínú state of insecurity wọ́n yẹ bí yúnadé àbí mò yán tọ́lọ́pàá kó sẹ ọkú bá wọlé ní àmì kó bá wọlé ní nébì kọ kí á rẹ́ bí yúnadé ṣe nígbà tí dàmú lójú ẹ̀ irú yẹn ìjọba máa ń ní látara àwọn tí ó lè mẹ́jọ àwọn tí wọ́n sọ ó tún ní látara àwọn tí ò wọ́n sọ ẹni tí ó mọ̀ nípa àwọn tí ń wakọ̀ náà ẹ̀mẹ́mù tí

ó wà lọ́yọ̀ọ́ abẹ́ẹ̀gọ́ mo ní ọ̀tọ̀gẹ́ tẹ́rí láàrin ẹ́sìpẹ́ẹ̀sì àwọn èèyàn náwọ́ sí àwọn tí ò mọ tàǹbá fínra nínú ọkọ̀ káńgbàtà dìkọ́fà pé ọmọ oṣù mú tí ó náwọ́ sí lẹ́gbẹ̀ẹ́ lórí títì máa ò fún gbàtí yẹn wọ́n wà lọ́nà tó fẹ̀ báyìí lálẹ́ ní oṣù wájú alápẹ̀yọ̀ ológun mọ̀sọ̀ wípà bá ti wájú ilé nìkan ní ìbásùn lọ́yọ̀ yìí ó ti dáa ní oṣù bọ́lẹ̀ báyìí gbogbo èrò bá bọ́lẹ̀ kò sí ẹnìkan tó kù náà kù mo wọ́kọ̀ mi lọ àwọn kan sì ń dúró pé àwọn ó gba owó tó gba ọ̀lẹ́ mi náà ilé ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọ̀kan láti wó road wọ̀lá ìlànà ọjọ́ láti bọ́lẹ̀ ìdèrè owó lọ́wọ́ ẹ̀ o mo tún bọ́lẹ̀ tán báyìí gbogbo èrò tún bọ́lẹ̀ wọ̀lá ìlànà láì sọ fún ọ pé ẹ bọ́lẹ̀ ìṣesí yẹn mo fi ṣe dáwà fún wọn wà lábúlùkù bẹ̀ ìlú ìfúnmi làtàlùkà ẹ má náwó ara yé síbi tí ó pààyàn tàbí ẹgbọ́n mọ́nítọ̀ yìí pé ẹni tí ó wà pẹ̀lú sọ́ọ̀mù tí ìlú ìbá ṣèjọba tó sì ṣẹlẹ̀ ní àwọn ìlú kan ẹ wá wòye ti ṣẹlẹ̀ tó fẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún wàmí kọ̀rí kìlì mùnàdínà lè sọ láti fìlì yóò wíwọ́n lẹ́ìlà àwọn tí ń pè wá tán fún wa ní líǹkì tí wọ́n bá pé ẹwò covid-19 ogan tó ní case study wọn pé àdánù mọ́ ní ọ̀nà tí gbogbo èèyàn lè fi gbọ́ ayé ti sókùnkùn ẹ̀ tó bá mọ̀ túnmọ̀ ẹ̀sìn ṣeré àdánù tá à ń pè ẹ̀rí ọkàn lọ́wọ́ mọ̀ àdàmú ètò òsìlọ́ tí wọ́n bá ti pé adam ẹ́yìn ságo méjì ti alùnú kò ní sọ láti bí ó ṣe o ó sì sẹ́fẹ́lì kan bẹ̀yẹn tó ó fi gbà pé àyílà tó ọjọ́ iná pẹ́ lọ àlàáfàdì fẹ́ kọ́ ni wọ́n pè kò ní sọ láti o bẹ́ẹ̀ ni ó mọ̀ já ẹni tó fẹ́ ṣèbáadà lọ́kàn yóò jí látojú oorun yóò ta ọkẹ̀ ìdí látòjú ayé náà níbi iṣẹ́ tó ti bísí pẹ̀lú ẹ̀ ánìyẹ̀wò ẹ padà wá lẹ́yìn sọ́ra bàbá ńlá léèkì tó lágbára títí ń gbógun ti ṣe tán gan débi kó wọ́n ní ká pe àdáhùn yẹn nínú igbó àbí nínú oko tí ó sì sẹ́nì kankan tí ó sì sọ láti pẹ̀lú wa àfàwọn ẹ̀dọ́ ọlọ́run bàmí ìta àníkojú rí fẹ́ pé mú òbí ní làwọn náà márààrún yẹn eléyìí ó wà nínú àwọn ọ̀nà tó jẹ́ pé àgbà ní ní direct link tí nẹ́tíwọ́ọ̀kì sì fi ń wà láàrin àwọn àtọ́lọ́wọ́n rẹ̀ lẹ́dàá wa sọ̀hánà wọn tàn án ẹni tí kankan náà àwọn tá a rí ọba mọ́ mú ó lágbára púpọ̀ ewu ńlá ni ọlọ́run tó sàlékún àgbọ́yé wa àdìgbò mọ ẹgbẹ́ wa lórí ojú ọ̀nà ìsìn ọlọ́run wa sọ̀hánà wọn tàn án ọlọ́run kò sọ wálé ní tí ó mọ̀ gbọ́rọ̀ tí ó mọ̀ sàmúlẹ̀ kó sọ wálé ní tí ó máa rí gbọ́ tó sì máa rí tẹ̀lé tí ó sì máa gbọ́ aburú tí ó máa jìnà sí aburú tí ń sọ̀rọ̀ láwùjọ táà ní máa lò pọ̀ mọ́ báyé ti gbà nìyẹn táwọn ọ̀bẹ̀ náà kọ́lọ́wà kó là wà ń bẹ̀ hádà wa sallallahu ta'ala ala nabiyyina اللهم وفقنا لمرضاتك وارزقنا سعادة الدارين واكفنا همهما يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم غفر الله تعالى لي ولكم